ẹ káàbọ̀ ma ẹ ká alẹ́ sà. yes ma orúkọ yín àti bíi tẹ́tí wá sórí ètò kọ́kọ́rọ́ aláàtẹ. orúkọ mi ni lasisi ọlábísí látàpọ̀mù. ah ìyá wa lasisi ọlábísí látàpọ̀mù kí ló eh. ṣẹlẹ̀. ọmọ mi bọ́ sí mo fi ọmọ mi síbi iṣẹ́ so láti ibi iṣẹ́ yẹn ní sí ń sá lọ́dọ̀ yá mi mo sá lọ ọmọ mo sá sá sá ó sá mo sá lọ ìgbà tó dọdún tó lọ tí bàbá rẹ̀ lọ mú kẹ́yìn níbẹ̀ pé ibi iṣẹ́ ló ràn ọmọ ni ìyá mi bá wá bá mi ń lé wọn bá mú igi wọn bá fọmọ mi lórí ẹ̀jẹ̀ bá yí sí ẹyinjú mi wọn náà fẹ́ pa mí ni náà wà látòní lọ mo fọmọ ilé lọ́wọ́ ọlọ́run yóò bá tọ́jú ẹ̀ torí kò sí gbèsè kankan tí mo tún fẹ́ gbé lẹ́yìn ọlọ́run mo sáwọn wòran láti yọ ọdún tó lọ sọ́wọ́n bàtọ̀ wá di ìjọ kanlá ìjẹwà náà wọ́n á pè mí pé ọmọ mi bímọ àwọn kankan pè mí ìyàwó ọ̀dà mi kan tó wà lábùjá ọbalẹ̀ ló yàkọ̀ mi ẹ báríkà ọmọ o oníta ní báríkà tá ń bímọ ó ń bá ní mọ̀rùfá mo ní mọ̀rùfá èwo ó ní mọ̀rùfá yín mo ní ìwọ tó wà lábùjá gbọ́pọ́lọmọ bímọ èmi ò rí pọ́ lóyún débi kí n mọ̀ pò bímọ o so èmi àti bàbá rẹ̀ àtijọ́ gbébì kan náà so mo bá bá wá bàbá rẹ̀ lọ ìtí mo rí ìtí mo rí rèé o ọ̀bẹ ìbálòdà pé àwọn ẹ̀gbọ́n rẹ̀ tọ́jọ́ ọkùnrin tá bá lè gbarú ẹ̀ pẹ̀lú tí màmá rẹ̀ ṣe pẹ̀lú àtijẹ́ àtijẹ́ wá yẹn láti jọ wà ní ẹnu rẹ̀ ẹ̀tọ́ sáfọ̀ ọmọ lóyún ẹni wọn àmọ́ ẹ̀tọ́ ọkọ ẹ̀ wọn kò sí rọ́pò ẹ̀rí tí wọn rí pọ̀ so ọ̀tá lọ ń wá kiri ọ̀tá di ilé mi kọ́la níjọ́ Monday àwọn ọkùnrin yẹn sá wà pásítọ̀ náà ń bẹ ń bẹ ọba àwọn gbọ́ o pé ọmọ fọmọ lóyún àwọn òsì gbọ̀ngàn kan òsì ní o èyí àwọn bàbá ọkọ ìdí inú táwọn fi wá o pásọ ìlọrẹsẹ sáwọn o pé sẹ̀rífù fún ọmọ ọmọ ọkọ mi lóyún èyí ọmọ mi pé sẹ̀rífù fún lóyún o ọ̀rọ̀ ìbò wọn ọ̀rọ̀ burúkú mọ̀ lélẹ́yìí nǹkan wá kọ̀ lábọ̀ náà ṣe wí ní àwọn bàbá ọmọ àti ìyọmọ tí àwọn ń lọ so ọkọ mi máa lọ dà kò sí wàhálà mo ti rí báwọn ìlú kan náà jọ ní àpòmù àti kòyí pé ìlú kan náà ní ibi ẹkún mẹ́ẹ̀ẹ́dẹ́bí ẹ̀bọ́n mọ́lẹ̀ mi ẹ kọjá sí ibi tọ́mọ àtìyàwó yín wà kẹlẹ ọbẹ̀ a sá lọ sí ọ̀dọ̀ ìyá mi gbàdọ́dọ̀ ìyá mi á ní à ọ̀dà o ọmọ yìí o ọmọ wa ni lóòótọ́ àti ìṣúra wa lára rẹ̀ ẹ bá ní gbọ́ ọmọ wa ìwọ ìyá ọmọ máa múra ẹ bá ní gbé bí ọmọ ìyá mi náà ti ṣe ibi ọmọ ọ̀dà máa sọ bí tẹ́bi ṣe ibi ọmọ sí bàtà bẹ́ẹ̀ ní okòtò kan bẹ́ẹ̀ ní okòtò jáde páàdì táwọn obìnrin máa ń lò tá a máa fi sojú abẹ́ nọ́mbà ló pódì báàgì nínú kòtò wọn rí bí ọmọ bẹ́ẹ̀. I don't understand. kò wá wọn sọ fún wa àlàntí mo wá bíbá ẹ̀ka ní kí mi àti ìyá. bóòlù ẹni ṣe jẹ́. ìyá mi ni báwo ni madame ṣe jẹ́. èmi tí ó gbẹ̀rẹ̀ tó fi bímọ ni sà. ẹ ń tẹ́ ẹ ṣe kí ni. ọ̀dọ̀ mi ló ń gbé tó fi bímọ. ẹ fún wa lómi tútù. àbújá rẹ ti wà bí. àpò mu. àpò ṣe jẹ́ sí màmá yìí. mi ò dá wọn mọ̀ tẹ́lẹ̀. báwo lẹ ṣe jẹ́ sí màmá. mi ò dá wọn mọ̀ bọ̀ ọmọ wọn ló mú wọn wá sọ́dọ̀ mi. báwo lẹ ṣe mọ ọmọ wọn. bí area sister ó máa kí mi ládùúgbò ṣùgbọ́n tó lóyún ni mo gbà sọ́dọ̀ mo dẹ̀ ní kó mú ìyá ẹ̀ wá ó dẹ̀ mú ìyá aya rẹ̀ àti láàbò wọn wá. iṣẹ́ kí náà yín ṣe. nǹkan tó pè mí ni omi ò níṣẹ́ ọ̀bọ̀ as normally runs girl. runs girl yes. good ẹ sọrí rẹ. n tó gbé yín wá ni pé ẹ rí bí ọmọ dì sí. a rí bí ọmọ láti jọ kànlá àwọn bàbá ọmọ sì láwọn ò lè gbọ́ ọmọ lọ láì rí bí ọmọ. ẹ rí bí ọmọ. a rí bí ọmọ o mo sì tẹ̀yà mi nú tẹ̀yà mi nú ọlọ́wọ́ pásítọ̀ ni bí ọmọ wà o ah! pé pásítọ̀ náà gbé bí ọmọ fún torí pé màá ọmọ mi tó bímọ léèrè ó ní àyìnbó ṣe bímọ tán kó o ṣe tó lọ síbítù báyìí tó ń bímọ bẹ́ẹ̀ kejì ọmọ tí jáde ilẹ̀ girama wọlé girama wa bèrè pé ibi ọmọ ibi ọmọ dà ọ̀nà hospital wa ń bọ̀ pé ṣé tẹ̀ má bímọ ṣé ibi ọmọ tí jáde sọmọ kìyàn kú ewu ọmọ bí ọmọ tó wá gbẹ̀bí fún un bó ti wá gbẹ̀bí fún ọmọ yẹn tán tí bí ọmọ bòde wọn wá fi sínú láìlọ́ọ̀nù wọn lọ gbélé girama lọ́wọ́ wọn tó wá sọ fún girama pàmò àti ẹ̀jẹ̀ ró lọ bẹ́ẹ̀ girama ẹ̀ lọ ra pólíbàgì sí kìnní tẹ gbé dání o alábẹ́ táwọn bá dé ìta àwọn lọ ra pólíbàgì sí orí girama gbé ibi ọmọ lọ onílẹ̀tà girama tó wá padà wá èyí wọn mọ̀ mí ló sọ bá ń fún mi àti mo bí lérí ọ̀rọ̀ onílẹ̀tà girama tó wá padà wá sí ọ̀dọ̀ ó ní ní àǹtí tó tọ́jú nígbà tí òun wà nínú oyún ó ní páàdì tó ń lò tó ń lò tó ń fi tán fi bóun kó ẹ̀jẹ̀ ó ní eh, àǹtí ìwà fún girama wípé àwọn òní tọ́lẹ̀tì táwọn ní ní àwọn tọ́lẹ̀tì aláwo ni o àwọn òsì inúgbó táwọn lè sọ sí kó bọ́ kí wọ́n gbé fún páàdì lẹ́lẹ́kejì yege kó gbé páàdì fún girama ká lọ sọ́nù sí ilé wọn. ọwọ́ ajẹ́ ẹ̀kẹ́ méjì ti girama gbà. bẹ́ẹ̀ ni sà. girama ẹ ká lẹ́ mọ̀ ẹ bá súnmọ́ microphone ẹ súnmọ́ mic mọ̀ ẹ súnmọ́ ẹ súnmọ́. mama ẹ̀yin lẹ bí ìyá ìyá àbẹ̀ gbà wọ́n tọ́ kíní ni kẹ́ sọ̀rọ̀ sí o kíní yẹn eléyìí. ẹ ẹ sọ̀rọ̀ sí. ọmọ mi àkọ́bí mi obìnrin ni mo ti bí ọkùnrin méjì kí n tó bí o. kí lẹ ṣe fún wọn gangan tí wọn fi wá parọ́ mọ́ yín tẹ ẹ rò pé ẹ ṣe tán fi lè parọ́ tó tó bá mọ́ yín. mi mọ nǹkan tí mo ṣe sà ọmọ yìí ní ọmọ rẹ àwọn mẹ́ta ló bí àwọn mẹ́tẹ̀ẹ̀ta ọ̀dọ̀ mi ni wọ́n máa ń gbé torí kò lè mi wà tí mò ń ṣe alábàárò ní my twelve wọ́n sì máa ń gbé lọ́dọ̀ mi tí n bá ti ra oúnjẹ wá tó bá sọ̀sẹ̀ kan nílò ilé wọn á dúró tí wọn bá jẹ́ kù ìyá wọn náà ó wà á gbé fún wọn yóò lọ kẹ̀kẹ́ bẹ́ẹ̀ tẹ́ di pé èmi fi wálé nígbà mo sì wálé mo wá orí òkè tó wà mo wá lọ síbẹ̀ orí òkè yẹn lọ́nà ọlọ́kà ni ìgbà tí mo débẹ̀ ọmọ yẹn wá rí mi lónìí òun ò sí skul pé màmá òun ò skul òun mo wá lọ sórí òkè mo wá lọ bá pásítọ̀ wọn gangan torí tó bá ti rí mi lọ́ọ̀kan báyìí a máa sá lọ ta sa ń sá. eléyìí ọmọ mi tí mo bí kí ló ṣẹlẹ̀. mi mọ̀ a máa ń sá fún mi mo wá sọ fún pásítọ̀ pé kó jẹ́ ká tọ́jú ọmọ yìí kọ́mọ yìí ó máa lọ sí skul. màmá ibi ọmọ ń kọ́. mo sà ibi ọmọ gẹ́gẹ́. ibi ọmọ ọ̀rọ̀ náà ni mò ń bá bọ̀ sà ẹ ti ń lọ sẹ́yìn jù mo ti ń lọ jù ṣé kọ́ ọmọ ọmọ yín ọwádọ̀ yín kì í ṣẹ̀ṣẹ̀. ẹ sà ṣé wàá rí ọmọ yìí ti kú lọ́dọ̀ mi gbàtọ́ ọmọ yìí ti kú lọ́dọ̀ mi tí ò sí lọ́dọ̀ mi mọ́ mo wá ń wá káàkiri mo wà ń wá ká àwọn kan wá sọ fún mi gbòòrò wípé àwọn rí tó bá di sátidé jọ mẹ́jọ kí n wá bá àwọn àwọn ò mú mi débi tó wà ìgbà tí wọ́n mú mi débẹ̀ ó dọ̀dọ̀ eléyìí nígbà tí mo rọ́mọ yìí wọ́mọ yìí ó ti lóyún ó ní hin bó ló ṣe mọ ọmọ yìí sí tó fi gbà toyún toyún ó ní àwọn jọ ń gbé ni ọmọ tó mọ̀ yẹ ò mọ bàbá ẹ̀ ò mẹ́yẹ tó sú ó wá gbà sọ́dọ̀ ọkọ ẹ̀ ńkọ́ ó ní àwọn ti lọ sọ́dọ̀ ọkọ ẹ̀ ó dọ́ sọ yìí pé òun ò tí ì ní ìdí ọmọ mo ní wàá mú mi lọ bẹ̀ tó o bá mú mi débẹ̀ màá lè bá sọ̀rọ̀ bọ́mọdé bá ń bẹ́ gi lóko àgbà ní ọmọ ibi tí ó wò sí wọn ni eléyìí ní rárá ó ní kò nídìí ó ní kò nídìí ó ní kò tiẹ̀ ní ó ní mo ní bí ò ní fẹ́ yọ sátán kan ìtàn mo bá ní òwúrọ̀ títí gbà tí mo tí mo wá ní ọmọ yóò gba káàdì mo wá fún ọ ní two thousand wọ́n ní làwọn gba káàdì. àmọ́ ẹja fast forward débi tó ti bímọ. ok ṣé wàá rí ìgbà tó bímọ yẹn <coughs> tó bímọ ó wáá pè mí pé kí n máa bọ̀ mo ní kí n máa bọ̀ ní hin ọmọ mi ń rọbí lọ́wọ́ ó ní kí n máa bọ̀. ẹ súnmọ́ àjọ súnmọ́ àjọ. ọmọ mi ń rọbí lọ́wọ́ ó ní kí n máa bọ̀ wọ́n máa ń kíyàn pé ìyá ọmọ kú ewu ọmọ ni ìsìnlẹ̀ gbọ̀ngàn mo wà báyìí mo lè wà nínú ilé mo dẹ̀ wà nínú àdúrà tí mò ń gbàdúrà nígbà òya ni ó bá pè mí pé ọmọ yín ti bímọ o mo bá lọ bẹ̀ bí mo ṣe débẹ̀ kò sásọ láàárọ̀ ọmọ ìyá ò rí pàǹtí wọ̀ wọ́n làdí ẹ̀ kalẹ̀ lẹ̀ nàbà ni kí n lọ sáré ra ẹ̀wù ọmọ wa àti pátá tí ọmọ ó lò mo bá ní hò ní a bá gbé láìlọ́n mi lọ́wọ́ ẹ̀ tú wò mọ̀ tó wà ń bẹ̀ níwájú ẹ̀rí ọlọ́run alààyè mi mọ̀ tó wà ń bẹ̀ mo bá sáré gbé lọ mo bá gbé ọ̀kadà bí mo ṣe délé. nylon bag mélòó. nylon bag ẹyọ kan náà ni. bí àjàkú eh, bí àjàkú nylon bag. ta ló gbé fún yín gangan. nọ́ọ̀sì àtẹlẹ́yìí ni wọ́n gbé fún mi hmm. nọ́ọ̀sì àtẹlẹ́yìí ni wọ́n gbé fún mi. ìgbà tí wọ́n wá gbé fún mi èmi ò kúkú tún wò ará ibi tí wọ́n ti lọ ra nǹkan òní mò ń sá bí mo ṣe wá dénú ilé mo bá sílẹ̀kùn mo bá gbé nylon bag yẹn mo gbé sí kíṣìn wa mo wá da abọ́dé mọ́lẹ̀ èmi bá lọ bí mo ṣe lọ mo lọ sáré ra ẹ̀wù ọ̀kadà tó gbé mi wá gan ló tún gbé mi padà sọ́jà tó tà lọ́jà owóde bó ṣe gbé fún mi bí mo ṣe ra aṣọ tán tí mo tún ra àwọn pàǹtì tán mo bá tún sáré lọ ó tiẹ̀ ń pè mí pé ẹ máa bọ̀ ẹ máa bọ̀ àyà mi ti já mo ní kílódé kílódé tọ́sẹ̀ bímọ ó ní kí n sá máa bọ̀ ni mo bá sì débẹ̀ mo ní kílódé sọ fẹ́ pa mí ni tó fi ń pè mí báwọn ìpè jáyà nígbà tí mo débẹ̀ mo fún alẹ́ wù wọ́n wẹ̀ fọmọ. kí ló ló ń pè yín fún. ó sàní máa bọ̀ náà ni o bàbá mi ó ní kí n máa bọ̀ yín. màmá ìgbà tẹ wá gbé ní tẹ́ gbé fún yín délé. níjọ́ náà mi ì lè lọ sí ilé ọ̀rọ̀ wá dìjà láàrin èmi àti ẹ̀ tó ní kí n lọ mú two thousand wá mo nítorí kíni ìwọ ló lọ́ọ́ sọkọ nígbà tó fẹ́ sọkọ tó ṣèyà tó sì ṣe bàbá kò ní ìdíkò tó fún mi pé kí n lọ wá two thousand wá yìí ní two thousand lọ́wọ́ o tí wọn kò lélẹ̀ o ló bá dìjà ló bá bọ́ sókè ló bá bọ́ sísàlẹ̀ tó rọ orí ọ̀fíìsì àní ló bá ń kélé mi lórí ló lóun ó change fún mi òun ó change fún mi ní ìsìn mo ní kò sí tó lè change fún mi. màmá yes sir. bó o lẹ ṣe wá ṣe tẹ ẹ gbé lọ lé. so n gbò wá díjọ́ kejì n wá ní pé. ẹ ẹ bò mọ́lẹ̀ lọ́jọ́ yẹn. mi ìbò o sa. mi ìbò mọ́lẹ̀ sa o. ok torí bẹ́ẹ̀ ni mo sùn. nígbà tó dọjọ́ kejì. nígbà tó dọjọ́ kejì mo wá gbẹ́ kòtò mo wá mú láìlọ́nù yẹn mo wá dojú ẹ̀ débi kòtò mo yọ láìlọ́nù mo rọ ọ̀pẹ̀ bò mo ṣe rọ ọ̀pẹ̀ bò tán mo tún lọ sọ́dọ̀ wọn. ẹ ẹ wo tẹ ẹ dálẹ lẹ. níwájú ọlọ́run àti tènìyàn <laughs> hmm. n ò wò bàbá mi ò wò mo da ẹnu láìlọ́nù yẹn kọ inú kòtò tí mo gbẹ́ mo wá rọ ọ̀pẹ̀ bò mo bá tún wá lọ sí ibẹ̀ padà ọsibítù yẹn gan ló ti sáré gbé ọmọ bó ṣe gbọ́ ọmọ báyìí ló bá ń sáré lọ eléyìí ló bá lọ ọmọkùnrin kan tí wọ́n jọ ń gbélé túndé ni wọ́n ń pè òun ló gbé lọ́kadà ọmọ ti ṣáájú ọmọ ti ṣáájú délé kíyàwó tó délé lọmọ tó wá bímọ wà sọ yìí pé màmí ẹ tètè bá ń tẹ̀lé ẹ tètè bá ń tẹ̀lé mo wá tẹ̀lé àjọdélé torí mo mọ̀ pé ó ní nǹkan kan tó fẹ́. màá láì dìtẹ̀tọ̀. gbogbo ọmọbìnrin ṣe ń ṣe ó ní nǹkan kan tí yóò ṣe mo wá ń so tí ó wá di súnà kọ̀la sọmọ yóò wà ní lóòkọ ni àbí òun ní fún lóòkọ pásítọ̀ tí. ẹ jẹ́ jẹ́ kí ibo lẹ́ ń gbé mà. jágba ni mò ń gbé. níbo ní jẹ́bẹ̀ ṣé ló kó ni. nílùú àpòmù. nílùú àpòmù. bẹ́ẹ̀ ni. níbo ni ìyá yìí ń gbé. àpòmù ni mò ń gbé. níbo ni bàbá ọmọ tó fi máa ń gbé. bàbá mi má bínú o ẹ dákun torí ọlọ ẹlẹ́ẹ̀kẹta rẹ o ah. níbi ọmọ tí ìyá mi ó lò ah. ẹ gbogbo nàìjíríà kò gbà mí o. níbo ni bàbá ọmọ ń gbé. bàbá ọmọ yìí mama. yes ọkọ ọmọ yín tí ó bí ọmọ yẹn fún ń ló ń ni mama láti ọjọ́ tí ọmọ yẹn ti bímọ. ma. ṣe ẹ jẹ́ kí ya ìgbọ́ kẹ́ ẹ bí ọmọ ọmọ rẹ̀. yes ṣebí ilé tẹ̀ ń gbé yẹn ni. ilé wa ni. ilé ni. bẹ́ẹ̀ ni. níbo rí bí ìyá ni ẹ ẹ dáàdi ẹ jẹ́ ibi tí mo ibi ibi ló sin bí ọmọ ló sin bí tiẹ̀ ilé tá ìgbéyàwó ilé bàbá tí ń ni. ilé ọmọ mi ni ilé àkọ́bí mi tó jẹ́ gbìn ẹ̀. ok tẹ́sẹ̀ pé ìyá kan náà bàbá kan náà nù bíà. ok kò sí ìyá kan náà kò sí bàbá kan náà. ẹ pé ìyá kan náà bàbá kan èmi àti bàbá wọn ni mo jọ bí ẹni tí mò ń gbélé rẹ̀. fine bàbá tiwọn ló sin bí wọn. bàbá tiẹ̀ ló sin bí ẹ̀. kí ló dé tí ọkọ sí pé kò yẹ kẹ́ ẹ sin bí ọmọ yẹn. ẹ ṣeun sà ngbà tá àrọkọ. ngbà tá àrọkọ tí ẹ jẹ́ kí àwọn tó bí ẹ mọ̀ pé ẹ̀yin kọ́ lẹ bí ọmọ yẹn. kì mi ni mo bí sa. ẹ tẹ́ ẹ bí nì ẹ mọ̀ gbọ́ mi ẹ tẹ́ ẹ bí nì ẹ tẹ́ ẹ dẹ̀ bí obìnrin ni. bẹ́ẹ̀ni sa. ọkùnrin ló ọkùnrin kan ló bí ọmọ yẹn fún bó ṣe jẹ́ ọmọ ọmọ ti yín ni ló jẹ́ ọmọ ọmọ náà nídìílé bàbá rẹ̀ as in mo kàn fẹ́ kẹ́ defend reason ìdí tẹ́ fi wò pé ẹ̀yin ló yẹ kẹ́ ẹ sin bí ọmọ yẹn tó bá yẹ pẹ́ ló lóòótọ́ o. kò í ṣèmi ló yẹ kí n sin ibi ọmọ yẹn. kí ló dé tẹ́ ẹ sin. ṣùgbọ́n òun ló jókòó yìí kì í ṣọdún márùn-ún síbi tá a wà yìí ló ti kí ọmọ yẹn èmi tí mo bí rèé ó ti lé lọ́dún méje tó ti la ẹnu kí mi. mo gbọ́ yín mà mo gbọ́ yín mà. ok tó ti la ẹnu ẹ̀ kí mi nígbà tí bí gbogbo ọ̀rọ̀ iṣẹ́ ń lọ mo dẹ̀ lẹ́lẹ́rìí nígbà ọmọ ìlóyún mo ń bẹ àwọn èèyàn pé kí wọ́n bá mi sọ fún un torí tí mo bá pè lórí sẹ́ẹ̀tì èpè ní ọmọ sẹ́ fún mi ìwọ ìyá jẹ́ ìwọ yóò sin kankan ìyá ìyá gbá ìyá wo gbogbo àwọn ẹ̀gbọ́n mi wá sọ fún pé ẹ bá mi pè ẹ bá mi pè mùtíyà kó tọ́jú ọmọ rẹ̀ kó tọ́jú ọmọ. bọ́ọ̀lù ẹsẹ̀ gbọ́pọ̀ ọmọ yẹn ti bímọ. ọmọ wọn ti ń bẹ lábùjá ìyàwó rẹ̀ ló pè mí níjọ́ Wednesday. bọ́ọ̀lù ará àbújá ṣe gbọ́ tára àpòmù ọ̀gbọ́pọ̀ ará àpòmù tọ́lọ́mọ gẹ́gẹ́ ọ̀gbọ́ pé wọ́n bímọ. dádì mo sì lẹ́lẹ́rìí tẹ́ bá sọ pé káwọn èèyàn ò wá mo ní ẹlẹ́rìí dáadáa. ẹlẹ́rìí lórí kíni. lórí wípé mo pé èèyàn mélòó lẹ mú lẹ́yìn ìgbà tẹ́ ń lọ sí ibi ọmọ. mo pé mo pé. èèyàn mélòó lẹ mú lẹ́yìn nígbà tẹ́ ń lọ sí ibi ọmọ. ìmúyàn lẹ́yìn o. ẹ̀yin nìkan. èmi nìkan ni o. so ẹlẹ́rìí ọ̀nà wo ni ọ̀wà gbà jẹ́rìí pé lóòótọ́ lẹ̀sìn bí ọmọ nọ́mbà wà nìyẹn o nọ́mbà tù inú ibi tí ó ń gbé lápòmù àti ibi tí ọmọ yín kan tó ń gbé làbújá èwo ló jìnnà sí yín jù èwo ló súnmọ́ yín jù nọ́mbà tírì ni pé ṣé ọmọ yìí tó lóyún yìí tó bímọ yìí sọ pé ọmọ tó ń bí oyún ẹ̀mí mímọ́ ló ní o kì í ṣe pé èèyàn kan ló fóun lóyún o ló fi jẹ́ pé ẹ̀yin náà ẹ ẹ ẹ ìfẹ́sọ̀ èbó ẹ tẹ̀síwájú láti sin ibi ọmọ tí ọmọ ọmọ yín tóbìnrin ọmọ yín obìnrin bí fún ọkùnrin míì ẹ wá sin. ẹ n tó jẹ́ kí n sin ṣé kí n ṣàlàyé fún yín sá n tó jẹ́ kí n sin ni wípé. màmá kẹ́ẹ̀tún tó kú ọ̀nbẹ̀ yẹn o kẹ́ẹ̀tún tó kú ọ̀nbẹ̀ yẹn o wọ́n gbé láìlọ́ọ̀nù fún yín obìnrin yìí àti nọ́ọ̀sì ni wọ́n gbé láìlọ́ọ̀nù fún yín. àwọn méjèèjì dìmọ̀ láìlọ́ọ̀nù gbé fún yín ni àbí nọ́ọ̀sì gbé kan fún yín eléyìí náà gbé kan fún yín. nọ́ọ̀sì dúró lálọ́nà ẹyọ kan nọ́ọ̀sì dúró nínú báskẹ́ẹ̀tì tí wọ́n gbé sí lélẹ́yìí wá sọ fún mi pé kí n gbé láìlọ́nù láìlọ́nù náà kí n máa gbé lọ èmi ò tu wọ. ọ̀sẹ̀ <laughs> tó gbé fún yín gan. ẹ̀yin bẹ gbé nínú báskẹ́ẹ̀tì. ni wọ́n ti gbé fún mi mm, eh, mm, nínú báskẹ́ẹ̀tì ni mo ti gbé wọ́n ní inú pé kí n máa gbé lọ. Eh, eh, ẹ jẹ́ ká clear for clarity purpose. inú báskẹ́ẹ̀tì lẹ ti gbé ni àbí inú báskẹ́ẹ̀tì náà ti gbé fún yín nínú báskẹ́ẹ̀tì ni eléyìí ti gbé fún mi nínú báskẹ́ẹ̀tì tí mo gbé lọ́wọ́ tí ó wà lọ́dọ̀ rẹ̀ òun ló ti ní kí n gbé láì lọ́nà mo dẹ̀ gbé mo gbé lọ sílé mo dé mọ́lẹ̀ jọ́ kejì mo lọ sí. pásítọ̀rà fọláhàmì madam báwo ló ṣe jẹ́. ṣàbí ìgbà tó yin obìmọ̀ obìmọ̀ ni àwọn ọ̀rọ̀ bí níjọ tí. ọmọ ìlú wo ni. ọmọ àpòmù ní mísà ẹ kàn sọ̀rọ̀ lọ bí bíbí ọmọ yẹn ṣe jẹ́. ìgbà tó bímọ tán èmi ò lè wọ ọbẹ̀ nọ́mbà one wọ́n fọ ilẹ̀ kì í ṣe ní báskẹ̀tì náà gbé bí ọmọ sí inú páálí ìgbà tó ń fọ ilẹ̀ yẹn gbé kíní páálí yẹn sẹ́nu ọ̀nà báyìí ọmọ yẹn kò bímọ báyìí kò sẹ́ni ti tó ṣe wọ́n dẹ̀ ní àbí mi léèrè pé ṣé bí ọmọ ti jáde mo níwọ̀n kí kíyàn ku ewu láì ṣe pé bí ọmọ jáde ibi ọmọ yẹn dẹ̀ wà nínú láìlọ́nà páàdì. ta ló bẹ̀rẹ̀ kò ṣe bí ọmọ ti jáde. grandma wọ́n dẹ̀ ní mo níṣẹ́ ọmọ kíyàn ku ewu láì ṣe pé bí ọmọ jáde so normally wọ́n dẹ̀ páàkì ibi ọmọ yẹn sínú láìlọ́nà páàdì kì í ṣe ní pólí báàgì wọ́n dẹ̀ gbé mi ò lẹ́tọ̀ọ́ sí àti gbé bí ọmọ wọ́n dẹ̀ gbé ẹ̀jẹ̀ yẹn wá kọ́lẹ̀ tòrótòrò mo ní girama ẹ̀ra láìlọ́nù ẹni táwọn bá ti dé sàlẹ̀ bí hospital yẹn páwọn máa ra láìlọ́nù so mo wá fún ọ ní láìlọ́nù pé ọ̀tà pé kó tún gbé bọ̀ wọ́n dẹ̀ gbé lọ kò dẹ̀ sí aṣọ ọmọ òtútù wa fẹ́ sọmọ yẹn lára mo pe girama mo ní girama ìbò lẹ́wà wọ́n sọ̀rọ̀ sí mi lórí fóònù níjọ́ yẹn náà sọ pé mo pe àwọn mo dẹ̀ kọ́ ọ̀tẹ̀ ọmọ wọn bí mi lè pè kí lè ṣẹlẹ̀ mo ní má wọ̀rì gbàtọ́ dé ani girama ṣe ti ṣe ibi ọmọ ẹlẹ́bùn mọ́ pálọ̀ nọ́mbà rẹ̀ gbọmọ lọlé èmi àti wọn jọ ń jà wọ́n sọ̀rọ̀ sí mi nǹkan tó sọ ló yẹ kí n sọ̀rọ̀ ẹni ẹ̀yìn ò ní two five kankan tẹ́ owó mi tọ́mọ yẹn gbà wọ́n gbowó kìíní tó àbúrò mi kọ́ ṣe ń bẹ̀ ẹni ẹ̀ lówó kankan o kìíní kankan mo á fún wọn lẹ́sìn orúkọ tó wá pè mí ìlépa rẹ ló kí n gbé wọn ṣe pè ani ẹ táwọn ọba ní two five àwọn òní nìyẹn ṣèbó òṣòlóṣó ṣèbó òṣèkínní kan mo dẹ̀ ní sábúrò mi ló fọmọ yín lóyún mo níbẹ̀ náà lè sọ pé fẹ́ gbé bí ọmọ lọ fún pásítọ̀ mo ní ṣe pásítọ̀ ló fọmọ yín lóyún. wọ́n sọ pé wọ́n fẹ́ gbé bí ọmọ. bẹ́ẹ̀ ni sà ọmọ yẹn dẹ̀ wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni gẹlu mo fi débi lánàá. àwọn kì í tapit sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ jẹ́ kí mi sọ̀rọ̀ so ẹ má bínú ọmọ yẹn wá ní ṣe pásítọ̀ ló fún ní oyún tó fi lè gbé alẹ́ tí ò yọjú tó yún ẹ tó sùn mẹ́sàn-án fi pé báwo lẹ́yìn ráìtì wò lẹ́ni ẹ̀ẹ́dẹ̀lẹ́ lọ bò mọ́ pálọ̀ náà máa gbọ́mọ mo yarí pé kọ́mọ gbọ́mọ wá sílé mi. ṣé wọ́n gbé páàdì fún wọn gẹ́gẹ́ bí ìyá ẹ̀ ṣe sọ. kì í ṣèmi ni mo gbé bí ọmọ fún wọn. Eh, eh, kí ni wọ́n gbé fún màmá. ìgbà tá a délé páàdì tó yọ kò sí sọ́kàwé tí mo lè dá páàdì sí mi dé lè dá ẹni à ní ọ̀dọ̀ wa ọ̀dọ̀ gbé lọ sínú black eh, nínú orange nylon nàgbèsí aláǹfẹ́ lọ́ba pòjì. màmá láìlọ́ọ̀n tẹ́ fàyọ níbi tẹ́ ẹ ti dàbí ọmọ sílẹ̀ lẹ́yìn ń bolẹ̀ fi sí. láìlọ́ọ̀nù hmm. mo sọ sí gbòòrì inú igbó ẹ̀gbẹ́ ọ̀dọ̀ wa náà ni mo sọ sí páàdì tí wọ́n wá ń gbé fún mi pé kò sí gbó lọ́dọ̀ àwọn ó sì wà níbi igbó tí mo dà sí títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́. bó wọn tún ṣe wá bá páàdì níbi tẹ́ ẹ lẹ́ẹ̀bù bí ọmọ mọ́. ní tí wọ́n gbé fún mi ni sà. Eh, ní mo bá níbẹ̀ òun mi ò ṣàlejò mọ́ tábà sọ pé màá fi. no no no mama ẹ máa gbọ́ páàdì ti di mẹ́rin páàdì ti di méjì báyìí o. páàdì ti ẹ̀kọ́ nù gbó kì í ṣe ẹyọ kan <laughs> ah, páàdì tí a ń yọ nídìí. ok sir farabalẹ̀ ma ok sir. ọmọ ìgbé páàdì kan fún yín àbí ọmọ yìí ṣé ìpè ọlọ́kọ tí wọ́n pè ọ́ kí wọ́n lè mọ̀ pé wà mọ́ ń sọ. Ah, ẹ má pè mí lórí torí kì í ṣe ó ní tó sún mi débẹ̀ sà táyà lórúkọ mi. ọmọ runs girl yìí ó gbé páàdì kan fún yín àbí. yes sir. <laughs> ẹlòmíì ò gbé páàdì kankan fún yín mọ́. òun náà òun ìpàdé nǹkan kan ò gbé fún mi. ẹ ṣeun but níbi tẹ́ ẹ bo ibi ọmọ mọ́ páàdì ni wọ́n bá ń bẹ̀. páàdì ni mo dà bẹ́ẹ̀ o ni mo bá níbẹ̀ ni mo bá nínú láìlọ́ọ̀mù yẹn. nígbà táyì náà fẹ́ dà. ẹ nígbà tí mo fẹ́ dà oh, nígbà tí mo fẹ́ dà. ok fine fine <laughs> fine màmá ẹ máa gbọ́ o ẹ máa gbọ́ mi o kí ni wọ́n gbé fún yín lọ hospital. n ti gbé fún láìlọ́ọ̀nù yẹn gbé fún mi láìlọ́ọ̀nù ni wọ́n gbé fún mi. Hmm. kí lẹ béèrè tó fi gbé láìlọ́ọ̀ fún yín. èkejì ọmọ. fine wọ́n ní máa gbé lọ. good ìgbà tán gbé fún yín ẹ̀yẹ́ wò. ìtúwò bàbá mi. ẹ ṣeun màmá ẹ ṣeun ẹ ṣeun. ìgbà tẹ fẹ́ dà ẹ bá pàdé mbẹ. mo bá pàdé mbẹ. ìjẹ́ ìfọ́ọ̀mù wọn pé wọn ò gbé bí ọmọ fún yín o páàdì lẹ bá níbi tí wọ́n pè níbi ọmọ. ẹ ǹ wí nǹkan kan mọ́ ẹ ǹ sọ nǹkan kan mi ì sọ anything mi ì sọ nǹkan kan. ẹ pẹ̀lẹ́ ẹ súnmọ́ microphone ẹ pẹ̀lẹ́ irọ́ tó bá jọ ni ká tó bọ́ ń bẹ̀ ọ́ dọ̀rùn àbẹ́ ni ẹ̀yin tẹ́ ẹ gba láìlọ́ọ̀nù lọ́sítà yorùbá mọ̀ pé òwe kan wá ní agbowó òkà kí náà pé. mi ì máa wé mi ì mọ̀ wé dáadáa. ẹ mọ̀ wé agbowó òkà ló lè ó dífá fún bàbá àsúsan wọn kówó lé yín lọ́ọ́ báyìí nísìn ẹ sì ká ẹ sì ń lọ tí bá sọ ten thousand di hundred thousand mọ yín lọ́wọ́ nǹkan hundred thousand mo kó kún ọ lẹ́ẹ̀kan mo kà á kí n tó kó fún ọ ayé ò béèrè pé ṣé wọn náà kà ń gbọ́ gbà. àsìmú wọn ló mú mi. àsìmú ni o. àsìmú wọn ló mú mi ló mú mi. ẹ̀yin náà gbà bẹ́ẹ̀. Ah, àsìmú wọn ló mú mi mo fẹ́ kẹ́ ẹ bá mi wà nífà fún ọmọ nàìjíríà rere kí wọn bá mi wà níbi tó wà. kí n wá ibi ọmọ kí èmi ọmọ wá ibi ọmọ kì í. Ah, n tí mo sọ ní sà. ẹ sọ ẹ sọ sọkú sọ ah, èmi mi sọ pé kò tí bá ṣe yẹn mọ ìgbé bọ ibi ọmọ lẹ́yìn fún bá ń wà wọn kò sí tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ló di ibi ọmọ mẹ́ta tí màmá ti tà tí màmá ti lò ẹ já wa sí i àfi kẹ́yìn wọn tọ́jú obìnrin ìgbà tó bí mà tó lóyún àkọ́bí mi ò mọ́kọ́ ọ̀rẹ́ wọn náà lọ́wọ́ o tó gbogbo ọ̀tí ọba ti dá mi ìdá sí so mi dẹ̀ ń wòran dòdò kílẹ̀ mo sì ń tà mo mọ́ gbé tíráfù káàkiri so bí mo ṣe wá dàárọ̀ ọjọ́ náà tí mo dé kọ̀pẹ́ ìyá mi má sì gbẹ̀kulẹ̀ wọlé mi wọ́n bá ní ìwọ ń jẹun àbúrò rẹ bí ó kù bí ó yè lọ wà wọ́n fẹ́ bímọ kò rọmọ bí wọ́n bẹ lọ síbítù má sì fóúnjẹ ilẹ̀ mo bá lọ wẹ̀ má sì gbéra pa má sì lọ síbítù wọ́n pè lólúbísí nígbà ẹ̀dọ́ ọsibítù lọ́lú bí sí kí